you fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tó ní wákàtí àti ìṣẹ́jú yìí ọlọ́run tí ò jẹ́ kémi àti yín ká sọnù ọlọ́run tí ò jẹ́ kí ibi wàhálà àti ìdààmú kó ṣẹlẹ̀ sí wa ògo ni fún ọba àwọn ọba tó kà wáyé ní ìbẹ̀rẹ̀ oṣù kẹfà yìí a tún wà nínú ọ̀sẹ̀ tó parí ẹ̀ èní ni wẹ́ẹ̀zẹ̀ tó parí oṣù kẹfà èní ni ọjọ́ wẹ́ẹ̀zẹ̀ tó parí oṣù kẹfà ká ànádá wẹ́ẹ̀zẹ̀ ó di inú oṣù keje adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó kà wá yẹ láti rí wẹ̀sí àkọ́kọ́ nínú oṣù kẹfà adúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó tún kà wá yẹ láti rí wẹ̀sí tó parí nínú oṣù kẹfà mo ní ìgbàgbọ́ wípé ayọ̀ àti àlàáfíà lẹ́yìn olólùfẹ́ mi wà á dá ògo àti ọlá fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ tó ní àǹfààní láti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀wọ́ mo rọ̀ yín mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ prógrámù yìí láàrin ìṣẹ́jú díẹ̀ tá a fẹ́ lò mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ̀ adá ọlá àti ògo àti ògo rẹ̀ adá padà fún ọlọ́run òun ló ní ẹ fi fún òun ló ní o ẹ fi fún òun ló ní o bàbá mi ló nìyẹn àtọ́pẹ́ o ẹ fi fún bàbá mi ló nìyẹn àti o ẹ fi fún àwọn ìtàpínítà mi bísí òun ni ò jẹ́ kó o wá ṣùgbọ́n mo fẹ́ kó lo wákàtí láti dá ògo àti ọlá padà fọlọ́run ọba àwọn ọba tó kà ẹyẹ títí di wákàtí yìí ó jẹ́ ká bàbẹ̀rẹ̀ sí ní máa rí ìparí oṣù oṣù kẹfà la wà yìí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù kẹfà rèé mo nígbàgbọ́ pé ayọ̀ àtàlàfíà lẹ wà mo fẹ́ kẹ́ dá ògo àti ọlá ìyìn ògo yẹ mo fẹ́ kẹ́ dá padà fún torí pé òun ló ní ẹ fífún òun lónìí o ẹ fi fún bàbá mi lónìí o ó ọlọ́run mi lónìí yìí àti ọpẹ́ o ẹ fi fún bàbá mi lónìí yìí àti ọpẹ́ o ẹ fi fún sọ wípé èló mo san fọ́ba ògo èló ni Jésù mi gbà èló o san fọ́ba ògo fún oore rẹ̀ tó ṣe láàyè rẹ̀ èló ni ó san fọ́ba ògo èló ni Jésù rẹ̀ gbà yé èló ni ó san fọ́ba ògo fún oore rẹ̀ lórí ayé rẹ̀ èló ni owó tó san fún ọba àwọn ọba tó fi dá ọ sí èló ló san bẹ́ẹ̀ lómi bá fẹ́ wáṣẹ́ ó máa ní ìjẹ́ ó máa ní éjẹ̀ǹtì tó máa ń bá wọn wáṣẹ́ wọ́n fún wọn lówó wọ́n máa fi bá wọn wáṣẹ́ bẹ́ẹ̀ lómi bá lọ sí ọsibítù ó máa fún dọ́tọ̀ lówó láti fún ní àlàáfíà kàbí láti fún lógùn ṣùgbọ́n dọ́tọ̀ ò ní agbára láti dáyàn sí i àfi ọba àwọn ọba arúgbó ọjọ́ nìkan ló ní agbára láti dá wa sí èló ní gangan owó tí a fún tó fi dá èmi àti yín sí kò sí owó tá a fún tó fi dá wa sí orí ọ̀fẹ́ àti àánú la rí gbà ni ọlọ́run fi dá èmi àti yín sí tó fi kà wáyé mú àwọn àlàyé títí di wákàtí yìí àlàyé ni yóò máa yìn á o bàbá o àlàyé ni yóò máa yìn á o ọmọ o òkú tó ti kú kò lè yìn ọ́ àlàyé ni yóò máa yìn ọ́ bàbá òkú tó ti kú kò lè yìn ọ́ àlàyé ni yóò máa yìn ọ́ o bàbá aláyé nìkan ló lè ní ọlọ́run aláyé nìkan ló lè dá ògo padà fún awúlò fún ló fi dá wa sí bí àbáwúlò fún á ti pa wá ọ̀pọ̀ ènìyàn ló sùn báyìí tí wọn ò jí mọ́ ọ̀pọ̀ ènìyàn jí wọn láàdì sọ́ọ̀tìmítù bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ènìyàn jí wọn láàdì sí àìsàn wàhálà ìdààmú wọn ń gbé ìlòmí kiri dìgbàdìgbà ṣùgbọ́n àfi yọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ó dá ọ sí má wò wípé òrí jẹ bẹ́ẹ̀ ni má rò wípé òrí jẹ àgbàdo ó ní ẹ̀dìyẹ tí ò bá tí ì kú ó sì máa jẹ àgbàdo bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú John fourteen verse seven ó sọ wípé àbá wà fún igi èyí tí a gbẹ́ lé lórí ó ní àbá wà fún wípé bí bí ò bá ti wu gbòǹgbò ẹ̀ ó ní àbá wà fún wípé ó sì máa níláárí bẹ́ẹ̀ ni àbá wà fún ìwọ náà wípé ó sì máa lu alùyọ àbá wà fún èmi àti yín a sì ní hope wípé yóò máa dára fún wa we have hope yes don't don't don't don't lose your hope yes We have hope wípé you you will prosper you have hope wípé you you you will graduate yes you have hope say you will get that job better so that hope don't don't don't don't lose it má má má lose hope tó ní má lùsù ẹ wípé ó sì máa dára fún ọ káyí máa ṣàtàlíbà ó sì máa dára fún ọ ayé rẹ sì máa dára ayé rẹ sì máa ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni má sọ ìrètí nù ìrètí rẹ nínú Jésù Kristi lórúkọ Jésù kò dẹ̀ ní fi ọ sílẹ̀ ìrètí nínú rẹ bẹ́ẹ̀ yà bá ní ìrètí nínú Jésù bẹ́ẹ̀ ni ìrètí yẹn ó lè pẹ́ bẹ́ẹ̀ ni ó lè pẹ́ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní farahàn a ó bá dàbí pé nìyẹn ṣẹ́ṣó ó bá dàbí pé nìyẹn ló mọ̀ ọ́ ṣe jù má jẹ́ kí ìrètí rẹ má jẹ́ ó já sí asán bẹ́ẹ̀ ni sọ fún ọlọ́run níbikíbi tó bá wà má dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé olúwa ò ṣe torí pé ó dá mi sí orí ọ̀pẹ yẹn náà là sì wà má sọ fún ọba àwọn ọba olúwa ò ṣe fún àánú tí mo rí gbà wà ní olúwa ò ṣe fún orí ọ̀fẹ́ tí mo rí gbà wà ní olúwa ò ṣe àánú ni mo rí gbà tí mo fi jẹ́ àlàyé láàrin àwọn àlàyé bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ ni àánú dẹ̀ ni òun la rí gbà òun la fi wọṣọ táṣọ fi dúró lọ́rùn wa bẹ́ẹ̀ ni àánú la rí gbà má béèrè fún òdúpẹ́ yẹn orí ọpẹ́ yẹn náà la wà mi ìmọ̀ ohun tí olúwa fẹ́ láàárọ̀ yìí ṣùgbọ́n ohun tó fẹ́ jù náà ni pé ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ èmi gan náà ò tí mọ ohun tí a fẹ́ ń sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí ṣùgbọ́n ohun tó ní ká ṣe ni wípé ó ní ká dúpẹ́ mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó ti pẹ́ tó ti ń gbà kan lọ́wọ́ ọgbà wọ́n bá arúgbó ọjọ́ ṣùgbọ́n ò tí fi wákàtí kan ò tí fi ìṣẹ́jú márùn-ún à ìṣẹ́jú mẹ́wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ibikíbi tó bá wà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ jọ fi ohun tó ń ṣe sílẹ̀ mo fẹ́ kó máa yíra fún un níbikíbi tó bá wà ó olúwa ó ṣeun o olúwa ó ṣeun o à mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé ẹ ṣé o olúwa ẹ ṣeun o olúwa ẹ ṣeun o mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé mọ̀ gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba arúgbó ọjọ́ ọlọ́run àwọn ọlọ́run tó dẹ́bi àti yín sí ẹ̀mí mímọ́ ẹ ṣé ìrètí wà wípé kílẹ̀ òní tó ṣú àánú yóò fọ̀ọ́ bẹ́ẹ̀ ni ìrètí wà fún èmi bẹ́ẹ̀ mi ìmọ̀ bóyá ìwọ náà ní ìrètí bẹ́ẹ̀ wípé kí ilẹ̀ òní tó ṣú àánú yóò fọ̀ ọ́ today is your day ìwọ ló ní ọjọ́ òní ọjọ́ àyọ̀ rẹ ní ọjọ́ òní fi wákàtí àti ìṣẹ́jú yìí fi dúpẹ́ lọ́wọ́ rẹ wípé òní yìí máa dára fún mi dúpẹ́ wípé o ti rí gbà kí ló ń fẹ́ lọ́wọ́ ọlọ́run kí ló ń fẹ́ gan kí ló fẹ́ gbà lọ́wọ́ rẹ tí ò tí ì rí gbà tó dẹ̀ ń wò ó lọ́kàn ṣùgbọ́n ò tẹ́ lọ́wọ́ dúpẹ́ wípé olúwa ò ṣe é torí pé o ti gbélé mi lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣé torí pé o ti yọ ọ̀dẹ fún mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé olúwa o ṣé o wà ní jésù ẹ ṣé torí pé ẹ ti fi fún mi o sọ fún ọlọ́run wípé olúwa o ṣé sọ fún sọ fún sọ fún sọ fún wípé o ti ṣe fún mi o ti ṣe o bàbá ti ṣe o o ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ṣó ti ṣe sọ wípé ó ti ṣe o bàbá ti ṣe o ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ojú ò lè tì ọ́ bẹ́ẹ̀ ni ojú ò ní tì ọ́ ìwọ tó ń gbọ́ mi tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ àní ojú ò ní tì ọ́ kí ni òní tó ṣúṣẹ olúwa yóò ṣe ìyanu ńlá kan nínú ayé rẹ bẹ́ẹ̀ ni olúwa yóò wú ayé rẹ wá sípò gbogbo ìgbàkigbà tí wọ́n bá dé fàdé láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ olúwa ní ètò fún ọ ètò tó dẹ̀ ní náà ètò yẹn ní agbára wípé kéèyàn ò ní tó ṣú bẹ́ẹ̀ ni ó sì máa níláárí wípé bí èèyàn tó ṣú ó sì máa ríṣẹ́ sọ fún ọlọ́run pé olúwa ò ṣe torí pé o ti ṣe fún mi sọ fún àgbà àwọn ọba pé olúwa ò ṣe torí pé o ti gbé mi ga kí ló ń fẹ́ sọ fọlọ́run pé olúwa ò ṣe torí pé o ti gbélé mi lọ́wọ́ ṣé ṣẹ́ ni ìwọ wá ni sọ fọlọ́run pé olúwa ò ṣe torí pé o ti jẹ́ kí n rí gbà ìwọ ti ní appointment síbì kan tí ò dẹ̀ tí mo ọ̀nà tó fẹ́ gbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ò ṣe torí pé appointment ò bọ́ bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé olúwa ò ṣe torí pé ẹni tó promise yẹ yẹn ẹni tó ní òun ó ṣe nǹkan kan yẹn sọ fún ọlọ́run pé olúwa ò ṣe torí pé ó ti ṣe òdúgbò àbúgbọ́ mọ́ láti sìn lọ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé àbúgbọ́ yẹn kì í ṣe tèmi mọ́ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé olúwa ò ṣe gbogbo àjàgà òbí gbogbo àjàgà òkòkò wà ní olúwa ò ṣe torí pé ti bọ́ dànù kúrò nínú ayé rẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀nà tí olúwa fẹ́ gbà nìyẹn o mo fẹ́ kó fi ọpẹ́ yẹn fi gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ ọba àgbọ̀ba arúgbó ọjọ́ ẹ̀mí àwọn wòlíì wàá sọ fún pé olúwa ọṣẹ torí pé mo ti rí gbà wàá ní olúwa ọṣẹ torí pé ó ti tẹ̀ mí lọ́wọ́ kí ló fẹ́ tẹ̀ lọ́wọ́ ó ní nǹkan tó ń retí ó ní nǹkan tí ó fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run ó ní nǹkan tí ó ti ń béèrè láti ọjọ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé olúwa ò ṣe torí pé ó ti gbé fún mi kí nìkan tí ò lẹ̀ ṣé àbíṣan ni wọ́n lé ni ṣé ẹ̀zámù yẹn o ti wò wípé bóyá ò lè bẹ́ẹ̀kì ẹ̀ ó ti ṣeé ṣe kó gbọ́ rìsọ́ọ̀tì ayọ̀ lórí ẹ̀zámù yẹn lórí ipò gíga tó ń lé yẹn ó ti ṣeé ṣe fún ọ wípé o máa gbọ́ ìsì ayọ̀ ó ti di dandan mo fẹ́ kó dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé olúwa ò ṣẹ́ torí pé o ti ṣe é ṣe fún mi wà ní olúwa o ṣé torí pé o ti gbélé mi lọ́wọ́ wà ní olúwa o ṣé torí pé o ti ṣàánú fún mi wà ní olúwa o ṣé torí pé o ti tẹ̀ mí lọ́wọ́ ṣé mo fẹ́ kó dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ọlọ́run ọba tó ń gbẹ́kọ̀ aládùúrà mo tún ti dé ọba tó gbẹ́kún aládùúrà bọ́ ti dé o gbọ́rọ̀ mi ro gbèjàmíjà má jẹ́ gbàdánù àdúrà sọ wípé ọba tó gbẹ́kún aládùúrà mo tún ti dé mo ti dé o jésù tó gbẹ́kún aládùúrà mo ti dé o gbọ́rọ̀ mi ro gbèjàmíjà má jẹ́ gbàdánù àdúrà o ò tún gbàdánù àdúrà mọ́ ọ̀rọ̀ ayé rẹ ti dayọ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín a tún ti dé láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe máa dé mo ti dé bí mo ṣe dé mo tún ti wá bí mo ṣe wá mo ti dé bí mo ṣe dé mo tún ti wá bí mo ṣe wá ọlọ́run mi gbà mí ó má jẹ́ ṣàṣedànù mo ti dé bí mo tún dé ó yá mo ti dé bí mo ti dé mo tún ti wá bí mo ṣe wá lọ́sọ̀ọ̀sẹ̀ mo ti dé bí mo tún ṣe ń dé mo tún ti wá bí mo ṣe wá ọlọ́run mi gbà mí o má jẹ́ ń àṣedànù mo ti dé bí mo ṣe dé a tún ti dé báyìí ní èdè ọjọ́ Wednesday ọjọ́ àyọ̀ rẹ ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé programu yìí today is your day ni èdí ni ọjọ́ ìtúsílẹ̀ rẹ èdí ni ọjọ́ àyọ̀ rẹ èdí ni ọjọ́ ìdáǹdè rẹ èdí ni ọjọ́ ògo èdí ni ọjọ́ ìtúsílẹ̀ èdí ni ọjọ́ àánú bí ó tẹ̀ ṣe gbọ́ mi àánú ti wọlé tọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń gbọ́ mi ìdí ayé rẹ ti já bẹ́ẹ̀ ni mo ṣe ń gbọ́ mi orí àìsàn tó wà yẹn orí àkéte àìsàn tó wà yẹn bẹ́ẹ̀ ni mo ṣe ń gbọ́ mi olúwa gbé ọ dìde pẹ̀lú àṣẹ yìí olúwa gbé ọ dìde mo sọ̀rọ̀ àṣẹ yìí sínú ayé rẹ wípé bàbá mi tí mo sẹ̀ ọlọ́run mi tó ń jẹ́ já jehova arúgbó ọjọ́ tí mò ń sùn yóò gbé òdìdè yóò já ìdè yẹn gbogbo ìdè tó lè wù tàti di ayé rẹ tàti di ògo rẹ tàti di àyànmọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe gbọ́ mi ìdè yẹn já. Ja àyànmọ́ rẹ gba ìtumọ̀ àyànmọ́ rẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó ṣe gbọ́ mi àánú wọnú ayé rẹ àánú wọ orí àánú wọnú ayé rẹ àánú wọ orí gbogbo ìdè tàfi di ayé rẹ tàfi di ògo rẹ tàfi di àyànmọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìdè yẹn bẹ̀rẹ̀ sí ní jà bẹ́ẹ̀ ni ó ń jà ìdè yẹn ń jà ìdè yẹn ń jà ìdè àìní yẹn ń ìdè àṣedànù yẹn ń láti ṣe é lọ ó wọnú ògo lọ ṣé ò ń ṣàmì ṣé o bá mi ṣe program yẹn ṣá gbogbo agbára tó so ọmọlẹ̀ lójú kan agbára yẹn parẹ́ bẹ́ẹ̀ ni mi ìfẹ́ mọ̀ kò kíkó tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí mi ìfẹ́ mọ̀ tí ò ń dojúkọ torí kò sẹ́ni tó wà nínú ayé yìí tí ò ní kankan tó ń dojúkọ tó ń pàṣọ ẹ̀ tó ń dojúkọ gbogbo tó lè tó lè máa dojúkọ ẹ ní ibẹ̀ tó jẹ́ wípé ìpalára ló jẹ́ fún ọ lọ́wọ́lọ́wọ́ àánú yanjú ẹ̀ àánú wo dànù àdúgbò dànù ó di Jẹ́ríkò ìṣòro ló jẹ́ fún onílù náà ó di Jẹ́ríkò ogun ló jẹ́ ó di yẹn ó ṣe bíbélì sọ wípé ó di Jẹ́ríkò yẹn ó há ọmọ gágá ẹni kankan ò lè wọlé ẹni kankan ò dẹ̀ lè jáde ṣùgbọ́n agbára ọlọ́run olódùmarè ó dẹ̀ wó òdì yẹn nígbà tó di yẹn wó àwọn ọmọ ọlọ́run ó ráyè jáde ó tún ráyè wọlé gbogbo di tó sọ ayé ìwọ náà mọ́ gágá gbogbo odi tó há ọmọ gágá bí di Jẹ́ríkò tí ò jẹ́ kí aláàánú tí ò jẹ́ kí olóore tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ kó sí ní dìde bá sí ní rí àmì ṣe wó dànù báyìí wó dànù wó dànù dànù rẹ wó dànù gbogbo ndị burúkú èyí tó di ayé rẹ bọ́ lójú kan ó yá lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá máa wó dànù gbogbo di jẹ́ríkò tó sọ ayé rẹ bọ́lẹ̀ ó ya lọ́wọ́lọ́wọ́ báyìí ó ya máa wó dànù ó di burúkú yẹn tó ha ọmọ gágá tí ò ka ká tí tí di yẹn lóde ó máa wó dànù aláàánú wọlé olóore wọlé wọlé bí ṣe ń ó yá gba ìtúsílẹ̀ ó yá gba ìtúsílẹ̀ gbogbo ìdè tàbí di ayé rẹ tàbí di ògo rẹ tàbí di àjọmọ́ rẹ tàbí di ọmọ rẹ tàbí di ọkọ rẹ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ó yá máa wólu rẹ ó di ayé rẹ ó yá máa wólu rẹ agbára ọlọ́run olódùmarè ó yá bíabíabíabíà ó tún ayé rẹ ṣe ayé rẹ gba ìtúsílẹ̀ ayé rẹ ní ìtumọ̀ ayé rẹ gba ìtúsílẹ̀ ìwọ tó ń gbábẹ́ lórúkọ Jésù gbogbo ní ẹ̀ ìtúhá ọmọ yóò jẹ́ ká láàánú yóò jẹ́ kó lóore kó wọlé wá bára yóò jẹ́ ká láàánú gbogbo àwárí tó mú àṣẹ lásán gbogbo ní ìtúhá wa mọ́ yóò jẹ́ ká láàánú yóò jẹ́ orí wa mọ́ lórúkọ Jésù ó yá lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí máa gbónú rẹ̀ máa gbónú rẹ̀ máa gbónú rẹ̀ gbogbo ìdẹ̀ ó yá máa já ìdè tó dẹ̀ tó di ògo tó di ayé rẹ ó yá máa jà ó yá máa jà ó yá máa jà ìwọ tó ń gbọ́ bẹ́ẹ̀ ìdè yẹn ó ó ó ó ó wà ní ẹni tó bá wọ ọkọ tàbí ẹni tó wọ bí òdì yìí bá wà nínú ayé rẹ ọkọ ò lè aláàánú ò lè rí olóore ò lè rí olùrànlọ́wọ́ ò lè dìde gbogbo diṣẹ́ àní mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí gbogbo odi tó há ọmọ gágà odi tó há ọmọ gágà tó gbogbo odi tó há ọmọ gágà odi odi ìdílé bàbá rẹ odi ìdílé ìyá rẹ ìtó há ọmọ gágà torí ibi tí àwọn ibi méjì tí òun ti gbà wọnú ayé èèyàn nìyẹn ìdílé bàbá ìdílé ìyá àbí méjèèjì yẹn wọ́n ní agbára lórí èèyàn lórí májẹ̀mú burúkú láti lè máa tẹ̀lé èèyàn gbogbo di ìdílé bàbá lórí rẹ ó di ìdílé ìyá lórí rẹ èyí tó há ọmọ gángá lọ́wọ́lọ́wọ́ tó bá rí àmì ṣá tó dẹ̀ rí programu iṣẹ́ ó dìye lóde ó ṣe ó ṣe ó kó gbọ́dọ̀ sáré àníṣe ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di yẹ kó wó dànù ó di kó wó dànù kó wó dànù kó wó dànù kó wó dànù kó wó aláàánú olóore sẹ olùrànlọ́wọ́ yẹ olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde olúwa gbé dìde. olúwa gbèdéde aláàánú olóore owó ọrẹ owó ọrẹ lọ́dún ọkọ yẹn lọ́dún ìwọ tó ní àǹfààní ó tó ní àǹfààní láti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí aláàánú ò tún jìnnà sí ọmọ o di ayé rẹ lónìí ó wó ọjọ́ kan ni ó wó ọjọ́ yìí náà ní tọ̀dọ̀ tiẹ̀ náà máa ọjọ́ òní náà ló wó lulẹ̀ bẹ́ẹ̀ ni kò dín gbérí mọ́ bí a bá rí ẹnikẹ́ni tó bá fẹ́ gbé dìde lónìí kó fi àkọ́bí ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ kó wá fi àbígbé yẹn parí ẹ̀ ta ló tó ń dá òun náà ogun sínú ayé rẹ̀ ó ti gbàdúrà gbàdúrà ó ti gbàwẹ̀ gbàwẹ̀ ó ti lọ sórí òkè káàkiri ohun àwọn èèyàn ńláńlá lóríṣiríṣi síbẹ̀ náà mo ní èèyàn kan ní UK ọjọ́ kan sọ fún mi bí ogun yẹn ṣe le tó ó ní bàbá bíara o ti gbọ́ wọlé òun lórí ó ní ogun yẹn ò ṣẹ kò sí ògbátà bí ogun yẹn náà ṣe le tó ṣẹ àní èdè ní ọjọ́ ìtúsílẹ̀ rẹ̀ ó ti káàkiri láti ọjọ́ tó ti pẹ́ lónìí odi ayé rẹ̀ lónìí àní ogbólulẹ̀ ní ìmọ̀ bóyá o ní ìgbàgbọ́ àní odi ayé rẹ̀ lónìí àní ogbólulẹ̀ odi ayé rẹ̀ láàárọ̀ yìí ṣẹ́ mo pa àṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí odi ta ti mú ayé rẹ ta ti yí ayé rẹ ká ta ti yí ògo rẹ ká tí ò jẹ́ kó ní òmìnira odi ta ti mú ayé rẹ mọ́lẹ̀ yẹn lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ àní ó gbólulẹ̀ àní ó di ayé rẹ gbólulẹ̀ ó àní ó di ayé rẹ ó gbólulẹ̀ má gbàgbé alẹ́ alẹ́ yẹn seven seven pm yes má gbàgbé ẹ má gbàgbé alẹ́ òní a máa fáyà lónìí à ń ṣiṣẹ́ lórí ògo bẹ́ẹ̀ ni àṣìṣe ògo là ń ṣiṣẹ́ lé lórí àti bẹ̀rẹ̀ láti monday èní ní ọjọ́ kẹta ẹ̀ fájà tó fáyà ni ó máa nágbára lónìí gan bẹ́ẹ̀ ni ó máa nágbára lónìí ṣùgbọ́n ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ gbogbo dìtàmú ayé rẹ ká tí ò jẹ́ ká láàánú olóore wá ọ rí lónìí láàárọ̀ yìí tó bá ní ìgbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde sí ayé rẹ̀ yìí lórúkọ Jésù òdìyẹ kò gbọ́lù rẹ̀ ọ̀rọ̀ náà ni a fi mọ̀ ọ̀rọ̀ la fi mọ̀ ọ̀rọ̀ náà la fi gbọ́lù rẹ̀ lónìí mo pàṣẹ ọ̀rọ̀ náà lónìí ó yá ọ̀rọ̀ jáde gbogbo di ayé rẹ̀ gbogbo àgádágodo tó dàbí òde gbogbo àdó tó dàbí òde gbogbo kọ́kọ́rọ́ gbogbo iṣẹ́ ibi tá ti ṣe tá ti sọ sínú omi ó lónìí gbogbo odi tó fi gbogbo nkóhùn tó léwu tó fi há ọmọ gágá lónìí ó bàjẹ́ ó gbólulẹ̀ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó gbólulẹ̀ ó bàjẹ́ ó wọlùlẹ̀ bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí lórúkọ Jésù àánú fọ̀ àánú ni mo béèrè o bàbá o àánú ni mo béèrè àánú ni mo béèrè o bàbá o àánú ni mo béèrè àwíjàre bàbá kan o àánú ni mo béèrè sọdọ́rí àánú ni mo béèrè o bàbá o àánú ni mo béèrè àánú ni mo béèrè bàbá o àánú ni mo béèrè àwíjàre màmá kọ́ o àánú ni mo béèrè tètè ṣe o làkókò tètè ṣe o làkókò ọlọ́run mi dáàbò o tètè ṣe o lákòókò ọlọ́run mi mọ̀ bẹ́ẹ̀ o tètè ṣe o lákòókò yé tètè ṣe o lákòókò ọlọ́run mi dáàbò o tètè ṣe o lákòókò ọlọ́run ẹ̀mí mímọ́ ọba àwọn ọba kó tètè ṣe fún yín ilẹ̀kùn tí a tì olúwa kó ṣe pẹ̀lú ọwọ́ agbára ilẹ̀kùn tí a ti ta ti wá jẹ̀mọ́ rẹ̀ olúwa kò ṣe tètè bá mi ṣe à tètè bá mi ṣe kí n lè tètè wá dúpẹ́ olúwa tètè bá mi ṣe kémi lè tètè wá dúpẹ́ o ọjọ́ orí mi lọ ọjọ́ orí mi sáré tètè ṣe o kémi tètè wàá dúpẹ́ àní tètè ṣe fún mi kémi tètè wàá dúpẹ́ tètè ṣe fún mi ọlọ́run kémi padà bọ̀ wá dúpẹ́ ọjọ́ orí mi lọ ó sáré ọjọ́ orí mi lọ o tètè ṣe o kémi padà bọ̀ wá dúpẹ́ olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá kó tètè ṣe mo bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o mo bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o ọlọ́run mi tètè ṣe fún mi kémi padà bọ̀ wá dúpẹ́ ó yá sọ́dọ̀rí mo padà bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o ọlọ́run ibùgbé ìyanu mo padà bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o ọlọ́run mi tètè ṣe fún mi kémi padà bọ̀ adúpẹ́ ọlọ́run tó tètè ṣe fún yàn ó yá tètè ṣe ká lè padà bọ̀ wá dúpẹ́ ẹ̀mí mímọ́ ó yá ṣe ṣe ṣe ṣe ṣe mo padà bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o ó mo padà bọ̀ wá dúpẹ́ lórí òkè yìí o ọlọ́run mi tètè ṣe fún mi kémi padà bọ̀ wá dúpẹ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá tètè ṣe ọjọ́ lọ ọjọ́ orí sáré ah ọjọ́ orí sáré ọjọ́ orí sáré ayé ní agbára láti fawọ́ aago sẹ́yìn ṣùgbọ́n wọn ní agbára láti fa ọjọ́ orí sẹ́yìn ẹ̀mí mímọ́ ó yá tètè ṣe pẹ̀lú ọwọ́ agbára àánú. olúwa ṣẹ́ olúwa ṣẹ́ olúwa ṣẹ́ olúwa ṣẹ́ inú àhámọ́ táyé fi èèyàn si ènìyàn wà togo togo, ènìyàn n'inu nínú togo yẹn n'inu nínú àhámọ́ yẹn tó bá wà ọjọ́ orí ẹ̀ dẹ̀ ń sáré á dẹ̀ wà lójú kan ọjọ́ orí yẹn máa ma sáré ó máa ma lọ. ó dẹ̀ máa máa lọ ó dẹ̀ máa máa lọ ó dẹ̀ máa máa lọ jẹ́ kí ìyè rẹ tètè ṣí báyìí torí ọjọ́ orí rẹ ń lọ gbogbo ohun tí olúwa dá lóòótọ́ ni dáradára ni ó dá ibi ó dá ire àwọn ẹni bí wà nínú ayé yìí gbà wípé àwọn ẹni bí wà nínú ayé yìí torí ẹ̀ ló fi ní ká máa gbàdúrà ẹ gbàdúrà kẹsì máa ṣọ́nà ẹ máa gbàdúrà kẹsì máa tàbí ẹ máa ṣọ́ra kẹsì máa gbàdúrà torí kò sẹ́ni tó mọ̀ kókó tó mọ̀ olùgbàlà bá dé ẹ máa ṣọ́ra kẹsì máa gbàdúrà hallelujah ó ó dá ká máa gbàdúrà ẹtúgbọ́ ó ní sàtánì ní agbára ṣùgbọ́n wọn ò ìgbàlà sàtánì ní agbára ṣùgbọ́n wọn ò ní ìgbàlà ó túbọ̀ sí pé ẹni ibi ni sátánì ó wà nínú ayé gbà wípé àwọn ẹni ibi ń wà tí o bá ti gbà wípé ẹni ibi ń wà wà á múra sí ọ̀rọ̀ ayé rẹ wà á gbàdúrà wà á súnmọ́ ọlọ́run kó ṣèfẹ́ rẹ béèrè fún àánú ó ní àwọn èèyàn mi ṣègbè torí pé wọn ò ní ìmọ̀ a nílò ìmọ̀ ọlọ́run a nílò ọgbọ́n ọlọ́run a nílò ìṣítí ó ní ẹ̀kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ igi ọ̀pọ̀tọ́ kan lélẹ́yìí o òun ni bíbélì igi ọ̀pọ̀tọ́ kan lélẹ́yìí àyèmóye ẹ̀kọ́ tá à ń kọ́ bẹ̀ àyèmóye tá à ń ní bẹ̀ àyèmóye òun ló tọ́ wa sọ́nà òun ni ò jẹ́ ká sì ṣe igi ọ̀pọ̀tọ́ kan lélẹ́yìí gẹ́gẹ́ bí different different ọ̀rọ̀ ló ń bẹ nínú ẹ̀ láti lè fi kẹ́kọ̀ọ́ láti lè fi mọ ohun tó pè ní ayé láti lè mọ ohun tó pè ní Jésù láti lè mọ ohun tó pè ní Ọlọ́run bẹ́ẹ̀ni òun lélẹ́yìí different different kan ló wà mẹ́ bẹ́ẹ̀ni láti lè mọ òtítọ́ yàtọ̀ sí ibi àkàbí irọ́ so o ní láti gbọ́ tó bá dẹ̀ fẹ́ wá ọgbọ́n wá ọgbọ́n nínú nǹkan yìí tó bá dẹ̀ fẹ́ ní ìmọ̀ ní ìmọ̀ nínú nǹkan wọ̀nyí torí kò sí ohun tí ò sí bẹ̀ kò sí ohun tí ò sí bẹ̀ bó ṣe rí ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn bíbélì náà sọ ó ní àwọn èèyàn mi ń ṣègbè torí pé wọn ò ní ìmọ̀ àìní ìmọ̀ kàbí ìmọ̀ àmójù ẹlòmíì ìmọ̀ tó ní ìmọ̀ ìmọ̀ yẹn ó ní sódì ìmọ̀ yẹn tó ní sódì yẹn òun ló ń darí ayé báyìí hallelujah ìmọ̀ yẹn ìmọ̀ burúkú ta nìyẹn tá a wá kiri tá a wá ìmọ̀ ọlọ́run yẹn òun ló ń dorí ayé kodò òun ló ń kọ̀ọ̀tún ayé pẹ̀lú mèremère tó jáde ara ẹ̀ náà lélẹ́yìí bẹ́ẹ̀ ni torí láyé ìgbà yẹn kò sírú nǹkan bẹ́ẹ̀ ta ló mọ̀ ọ́ ṣùgbọ́n díẹ̀díẹ̀ ìmọ̀ ń dé ara ìmọ̀ kan ni bó tún ṣe dé òun náà ní ìfẹ́ ti tiẹ̀ ó ní iṣẹ́ tóun náà ń ṣe hallelujah so tó bá fẹ́ wá ìmọ̀ wá ìmọ̀ nínú Jésù wá ìmọ̀ nínú Bíbélì kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ igi ọ̀pọ̀tọ́ kan nìyẹn bẹ́ẹ̀ ni o ní láti ní ìmọ̀ láti lè jẹ́ ìgbé láti lè òun ló máa tó ẹ sọ́nà láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kó máa gbé gbogbo ibi tó gbogbo ibi ibi téèyàn bá lọ ló yẹ kó ti mọ mi gbogbo bí kébi téèyàn bá lọ kọ́ yẹ kó ti jẹun gbogbo bí kébi téèyàn bá lọ kọ́ yẹ kó ti kó ti sọ̀rọ̀ àbí kó ti jẹun gbogbo aṣọ tó bá mú kọ́ yẹ kí gbogbo èèyàn máa bá wọn mú gbogbo aṣọ téèyàn bá gbogbo èèyàn máa alágbádá wọ aṣọ tó báyìí ó fọyín aṣọ yẹn bá torí bẹ́ẹ̀ bí a bá ní òye àti ìmọ̀ tá a bá farabalẹ̀ bíbélì sọ pé bí wọ́n bá farabalẹ̀ gbóhùn olúwa bí wọ́n bá farabalẹ̀ gbóhùn olúwa ọlọ́run rẹ̀ ó ní ìwọ yóò ṣì rere hallelujah a ní láti farabalẹ̀ láti wá ìmọ̀ nínú jésù ẹlòmíì ọlọ́run ẹ̀mí mímọ́ máa ń bá sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ kò ní òye nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ sí yẹn kò ní kàákú ó dìgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí àwa dàbí àlá àwa dàbí fíìmù wípé àyùmájì ah, amáwàmájì lórí kìíní yẹn amáwàmájì lórí rẹ̀ so a ní láti ní òye a ní láti wá ìmọ̀ a ní láti wá òye ní gbogbo ọ̀nà láti lè máa tọ́ wa sọ́nà ní gbogbo ọ̀nà o ní láti wá òye o ní láti wá ìmọ̀ láti mọ̀ wípé kí ló ṣẹlẹ̀ sí mi ibo ni mo bá ayé mi dé kí ni kí ló kí ló kọ mí lẹ́sẹ̀ tí mò ń ṣubú tí mò ń dìde béèyàn bá ṣubú tó ń dìde a àgọ́ ara rẹ̀ ló dá mi sí méjèèjì bẹ́ẹ̀ ni tó bá dé séjì kan kò ní sí agbára mọ́ kò ní sí agbára mọ́ mọ́tò tó ní ásídẹ́ẹ̀tì lẹ́fírídẹ̀ báwo ni bọ́ọ̀dì ẹ̀ ṣe fẹ́ rí bọ́ọ̀dì ẹ̀ máa rí wọ́gọ̀wọ́gọ̀ tó bá dẹ̀ wá tún padà wá ṣe bọ́ọ̀dì wọ́ọ̀kì fún kò lè balance ọ̀pọ̀ ènìyàn ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n olúwa gbé wa kalẹ̀ láti lè máa ṣí àwọn èèyàn níyè jájọ pàdé ní aago méje alẹ́ òní ó wà á tún gbọ́ wèrèwèrè ọ̀rọ̀ ayé rẹ̀ ìṣítí lódìdí má dààmú mọ́ má làágùn jìnnà o ní láti ní òye àwọn kọ̀kọ̀ o ní láti kó ẹ̀kọ́ lórí àwọn kọ̀kọ̀ gbólóhùn yìí ó lè má ní ìtumọ̀ sí ẹ ṣùgbọ́n má ní ìtumọ̀ sí ẹlòmíì torí ẹni mo fẹ́ kó bá mi share program yìí today is your day èdè ní ọjọ́ ayọ̀ rẹ ó dẹ̀ ti dá fún ọ ọ̀rọ̀ ayé rẹ ti dayọ̀ ẹ ò ní sọ ògòdò ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olùrànlọ́wọ́ mi tẹ́ ẹ fún mi ní tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ ràn mí lọ́wọ́ tí mo fi ra dátà tẹ́ ẹ sọ́sọ̀ prógrámù yìí ní gbogbo ọjọ́ owó èṣe torí pé láìsí ẹ̀yin kò sí èmi tọ́ba ní ìjọ ṣé àkọ́ni ìjọ ẹ̀yẹ yàrá náà ní ìjọ ìjọ mi kan lélẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó dẹ̀ wà bíbá yìí wò ó kéré over nine thousand plus ọ̀gá ti sọ pé bóyá bí eh, ten thousand plus ló wà bíbá yìí bẹ́ẹ̀ ni so ẹ ò kéré lórúkọ Jésù àánú ọgbà yín ni ẹ̀yin olùrànlọ́wọ́ mi tẹ́ máa ń wò mí tẹ́ ń wo programu mi tẹ́ ò lè ṣe kẹ́ máa ń wo programu yìí lórúkọ Jésù Olúwa gbé yín dìde ẹ tí ẹ bá mi ṣe programu yìí tẹ́ máa ń lọ́ọ̀fù ẹ̀ ní gbogbo ìgbà lórúkọ Jésù Olúwa lọ́ọ̀fù yín lónìí olúwa ṣàwárí yìí lónìí ní gbogbo ibikíbi tẹ́ bá wà ọ̀rọ̀ ayé yìí ti dayọ̀ ẹ ò ní sọ ògo nù ògo yóò ní sọnù ọ̀rọ̀ ayé yìí ti dayọ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o today is your day. God bless you bá mi share programu yìí bá mi share dáadáa ó ti dáa fún yín ọ̀rọ̀ ayé ti dayọ̀.